Èdùmàrè sọ̀rọ̀ wa dayọ̀ á dúpẹ́ hallelúyà kéré o kéré o kéré o lónílé lálejò ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi a kú oríire o a kú oríire torílẹ̀ wa Yorùbá tó ti dúró bẹ́ẹ̀ ni a ti dúró láti ọdún tó kọjá november twenty twenty twenty two láti gba òmìnira ṣùgbọ́n àwọn amúnisìn wọn ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ nítorí pé bọ́n ṣe ń fògo wa ṣòfò yìí ó tẹ́ wọn lọ́rùn àwa dúpẹ́ lọ́wọ́ Èdùmàrè tó ti là wá lóye tó ti jẹ́ ká mọ̀ pé ká bọ́ sípò ẹ̀tọ́ wa lókun ìjọba délé wa lókun tá à ń retí kẹ́lẹ́ nígbà tí owó òmìnira kan tó bá ti pé báyìí la bá gbéjọba délé wa wọlé lára bá bẹ̀rẹ̀ sí ń tù wá oúnjẹ ọ̀pọ̀ oúnjẹ máa pọ̀ lọ́pọ̀ yanturu kò ní sí pé mo jẹun mo òyó mọ́ bẹ́ẹ̀ ni mo jẹun mo yó mo jàjẹsẹ́kù òun ló máa máa wà lórílẹ̀‐èdè yorùbá ṣẹ́rí gbogbo àwọn ọmọ ológun àwọn ọmọ aládé tó ń pè láwọn ọmọ ọ̀tá kò sọ́mọ kankan tó máa sùn tá wọn nítorí ìjọba délé máa ṣe ètò ibi tí gbogbo àwọn ọmọ aládé tó ń sùn tá yẹn máa máa gbé kò ní sí ọmọ ọmọ ológo tó máa máa sùn tá mọ́ láṣẹ ìdùmarè ṣẹ́wárí ti ojú títì tó tẹ́ tó tẹ́ tójú títí máa dó máa máa dán gbinrin ibẹ̀ làwọn ọmọ ológun àwọn ọmọ aládé tí máa máa gbà kọjá kò ní sí pé a máa máa jàǹbá ọ̀kan mọ́tò kò jẹ́ ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè yorùbá <laughs> ẹ̀ṣẹ̀ wá sọ ti iná mọ̀nàmọ́ná ìyẹn bá kéré sí nǹkan tí ìjọba délé máa ṣe ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ó tó gbangba sùn lọ́yẹ́ a máa ṣe ètò iná tó máa dán tó máa dúró tí ò ní ṣẹ́jú láéláé tí ò ní ṣẹ́jú rárá mọ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ yorùbá tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣẹ́wárí ti iléeṣẹ́ iléeṣẹ́ máa pọ̀ lọ́pọ̀ yanturu dúró òun la ṣe ń sọ fáwọn ọ̀dọ́ pé ká lọ rẹ́jísà sí ìrètí ọ̀dọ́ nítorí pé iṣẹ́ máa pọ̀ o kò dẹ̀ ní sí ojú ìṣáájú mo mọ̀ ẹ́ rí o mọ̀ mí rí òní sí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ẹni tó bá kọ́kọ́ rẹ́jísà òun ni wọ́n á pè fún iṣẹ́ o ẹ ti omi wá ń kọ́ omi tó mọ́ tó máa mọ́ dáadáa òun ni àwọn ọmọ Yorùbá máa máa lò kò ní sí pé ẹnì kọ̀ọ̀kan máa máa dígi kiri mọ́ nílẹ̀ Yorùbá á Ah, ó ṣèwọ̀ kò jẹ́ ṣẹlẹ̀ mọ́ omi máa pọ̀ ní ọ̀pọ̀ yanturu ṣe wọ́n rí ẹ̀yin màmá mi ẹ̀yin abiyamọ ẹ̀yin tẹ wà nínú oyún tẹ máa máa ronú pé fẹ́ lọ bímọ tẹ máa ní kò sówó lọ́wọ́ yín tàbí tẹ máa ní nǹkan líìsì tán fún ní ilé ìwòsàn ẹ tẹ́ bá tí kò wá ẹ̀ tí ì lè lọ bímọ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ ẹ ṣàrùkọ yín wọlé ìwòsàn tó bá wù yín lágbègbè yín kẹ lọ bímọ láyà tàlàáfíà ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ ká gbóhùn bàbá pẹ̀lú ká sì ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nígbà tí ara bá ṣòjòjò ẹ kàn wọlé ìwòsàn tó wù yín àwọn ọmọ yín ẹ kúkú mọ̀ fáwọn ọmọ yín ọmọ aláàánú ni yín wọ́n ti wà á mẹ́ tó máa tọ́jú yín tó máa fún yín ní ètò ètò ìwòsàn tó péye tára máa jí pépé à àní kò ní sárúgbó nílẹ̀ Yorùbá mọ́ gbogbo wa bá yáyà wọ́n bá dà yọ̀ ń gẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ojú yẹn máa tutù bí ojú ọmọ tuntun ẹ̀ẹ́dẹ̀kẹ́wárí ti ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ <laughs> ìyẹn bá kéré bẹ́ẹ̀ ni nítorí pé láti ìgbà tá a bá ti bí àwọn ọmọ wa báyìí títí títí wọ́n máa fi parí ilé ẹ̀kọ́ wọn ọ̀fẹ́ ló bá dé ǹjẹ́ ẹ̀dẹ̀ wa rántí pé tó máa ṣe parí eh, ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣe rántí pa sọ fún mi pé ilé iṣẹ́ wà tó pọ̀ lọ́pọ̀ yàtúrú àwọn ọmọ wọn ní máa gbé pálí pa wọn waṣẹ mọ́ mo ní kò sọ ọmọ kankan tó máa jọ́lẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá iṣẹ́ pọ̀ lọ́pọ̀ yàtúrú nítorí pé ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ wọn àwọn ọmọ Yorùbá tó máa máa bọ́ sínú ògo wa ògo ọmọ Yorùbá a máa tàn kárí ayé ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ jẹ́ ká dìde ní kíákíá ẹ jẹ́ ká dìde ní kọ́mọ́kọ́mọ́ ẹ jẹ́ ká dìde ní wàrà sísà mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká gbé ìjọba délé wa wọlé kẹ́lẹ́ nígbà tá a bá ti gbé pé ìjọba délé wa ń bọ̀ báyìí ẹ jẹ́ kí gbogbo wa tún yáyá ká tún yàyà ká bọ́ síta ká fi tayọ̀tayọ̀ lọ pàdé wọn ká lè tètè bẹ̀rẹ̀ sí rògo wa lò gbogbo àwọn nǹkan tá kà sílẹ̀ yìí ká lè bẹ̀rẹ̀ sí ń jàǹfààní ẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá ni ajú wa ṣe o ajú wa ṣe ṣe o ajúwa á ṣe o